ní báyìí ẹ bá mi subscribe sórí Yusunlahi TV kí ẹ̀yin máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá fi síbẹ̀ lónìí ọ̀rọ̀ ẹ bá mi like kí ẹ bá mi subscribe ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ṣe fẹ́ mi fẹ́ bẹ̀rẹ̀ sí. gbogbo tí bá ń bẹ̀rẹ̀ káwọn ọmọ nílé ẹlẹ́kùn wa ní ọdún kan bàbá tàná wọ́n ṣe tíra kan wọ́n pè ní ìjọ àtúnbílẹ̀ kò sí àwọn kọ̀sá ìdù kàdìríyà ní mẹ́mẹ́ ayélujára ń bọ̀ bàbá sáré yẹn ju gbogbo ìjọba yìí bàbá wa wọ́n wá mú tíra yẹn wọ́n fi ránṣẹ́ oṣù ṣẹ́ẹ̀fì yáfìyà láti lọ́rin. ìgbà tí wọ́n gbé tíra náà wá wọ́n wá láwọn òfin kó gbé lọ bí kankan ọ̀rọ̀ bàbá wa kà ní fàyè kí ni kó gbé lọ. gbọ̀ngàn ìlọ́lùkọ̀dà láyé mi náà. wọ́n wá gbé tíra náà dé àtẹ̀mí àti mọ̀lánà ṣẹ́wọ̀n hàlùkọ̀ àtàkùn àwọn àyàhàyà tí mo wí yìí èmi ni mo rú tíra náà lọ ìsọ́ba. bàbá ibi tí gbogbo àwa tá ń da nǹkan rú gbogbo ẹni ọba mọ nǹkan ní nǹkan dàrú tí ẹ náà máa dàrú ni o. ilé tiẹ̀ tí ó tò tó sẹ́nu rẹ bí ẹnu ejò. tó fẹ́ dàlẹ́ onílérú. bẹ́ẹ̀ ni a sọ wọ́n á ní nígbà tá a débẹ̀ lọ́nà èmi kéré lọ́nà àmọ́ wò lé mi jáde bóyá ti torí pé wọ́n ní ó ti rí náà. bàbá ẹ máa wà níyàn rí àwọn tàná gbogbo ọmọ tí ọba ńlá níyàn rí lónìí yóò padà di ẹni tí ọba sí wọ́smán. arọ̀báwé àmì agbára yìí. bàbá wa ní mo sọ fún àwọn kàlífà yìí bàbá kàlífà ṣùgbọ́n àwọn náà mẹ́rin ìdílọ́fà yọ̀nà wọ́n ní tẹ̀ báyìí tí mo náà ní sẹ́wọ̀n náà sẹ́wọ̀n kàbára fẹ́ràn mi tí ní kalẹ̀ kò tí wọ́n wọ kàbàrà tí ìfẹ́ yẹn pọ̀ nǹkan ọyọ kan náà ni màá ṣe fún wa. sọ́mi aláwo. àwọn tájá sáájú mi béèrè lọ́wọ́ wọn yọ̀nà pé kí ni wọn làwọn àmọ́ ara obì àwọn obì gbàǹjà tọ́jà wèrè. sọ́mi aláwo. àwọn lè ra abẹ̀rẹ̀ mẹ́wàá. point. Say you the wine me. Ilé ìwé wa ilé ọlọ́gbọ́n nílé ilé ọlọ́gbọ́n nílé sàlátì ilé sàlátì ilé ọlọ́gbọ́n ẹ̀yìn ọba kó sí wọn lọ ẹ̀yà àtàlẹ̀ kan tó ní kó gbé òfin nù parẹ́ bọ̀lọ́lá. mọ̀láńdé bàbá wọn sọ fún wọn jọ yẹn mo máa ń bẹ̀ ni máa sìgárì sí ni mo ti kéré tó ń jọ náà mo ní irú ẹlòmíì náà tún gbà yìí ń bẹ̀ tọ́wọ́ dàrú mọ́ àwọn èèyàn lójú wọn ọmọ olùfẹ́ tí sẹ́wọ̀n dá sọ̀rọ̀ lẹ́sìn bàbá. yàrá ìṣe ìhàn. ọba nínú mòlúdì lọ́dọọdún mọ́tò àlífà yẹ̀kínì táwọn bá kí ìní wọn nílọrin àti màgbé mòlúdì sí. yàrá ìṣe ìhàn. jọ̀wọ́ lè dé lónìí. táwọn náà ń ṣe tàṣọ́wọ́kù tí tàṣọ́wọ́kù gbogbo wọn tá a ṣẹ́kù tá a dùnú lónìí tí wọ́n fà wá tí wọ́n fà wá wọn lè. báwo bá ti lánìyàn bí àwọn tàná tá a lórí ire bí àwọn tàná kò sẹ́nìkan ilé wa da ilé yẹn da ọ̀rọ̀ ni. síbi aláwo ọlọ́run gbọ́sọ̀ láti èyí tó kù kó máa bọ̀. ọ̀rọ̀ gbáàbù. ọ̀rọ̀ àyíbá èmi gẹ́gẹ́ ni màá yìnbá ìtì sí mòlúdi ṣé ń sàrà ti lọ́dún. ọ̀rọ̀ gbáàbù. àmírù zakiri náà ẹ̀ ń gbọ́ ṣáàtìrì mọ́mí ni ẹ̀ ń gbọ́ ọlọ́dọ̀ ẹ̀ ń gbọ́ àmírù ìjẹ́yìí ẹ̀ ń gbọ́. òkúta ẹ̀ máa gbọ́ ilé ọlọ́run gbọ́ ó lè máa gbé sí jẹ́ ibi tó yàyàkuyà. máa fi yín sí máa gbé tààbà. nígbà náwó mi ní sọ gbádùn mọ́ni. sẹ̀mí òwúrọ̀. lẹ́nu àwọn náà mo ti rẹ́ lọ jẹ. sẹ̀mí òwúrọ̀. bí n máa ń dún wájú àmì rò bí ẹ ṣe. ibi wájú iná ni ti máa dún. bàbá dáadáa bàbá mo ṣe mo ṣe à àwọn tí ẹ dà bàbá wọn kàn ṣe gbòlògbòlò sí. lọ́jọ́ tó ti pẹ́ láti bẹ̀rù wọn tó máa lùmọ̀ ní. kí ló ti gbogbo ẹ̀fẹ́ dàrú? kò lè dàrú láyé ó dàrú ti pọ̀ àwọn tèkó ni wọ́n ń bẹ ń kalẹ̀ ọ̀pọ̀ jẹ́ ti bàbá tó lẹ́nìkan tí ń bá tó sọ nǹkan mí lẹ́yìn gbogbo ìdáwì aláì òfò tí ó ṣe yóò gbẹ̀yìn yóò gbègbè rò. àtijọ́ ìyẹn ti lọ. sàláàtì wa kéré. bàbá rẹ̀ tó ń bí wọ́n sàláàtì òun tá ń mọ̀. alọ́lọ́pọ̀ sàláàtì àní wọ́n lè pọ̀. Minna yóò gbọdọ̀ aláìní náà. Ẹ̀sìn olú ọmọ olúùlú olóríire olóríire akilẹ̀ akilẹ̀ gbogbo ṣòdì akilẹ̀ gbogbo worldwide O pọ̀ létí. nígbà tá a wà ní France èmi àti MC àti kókó àti zéènù tó yẹ kó sọ fún ẹ má bẹ o ọba bẹ wọn pàgò lórí ẹ. máa sọ̀sọ́kúsọ ìsọkúsọ tó ń sọ ni onílé orí kan sọ láyé. táwọn àbá àbá bẹ́ẹ̀ sọkúsọ púpọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ló lè máa ṣe kó oṣù gbogbo báyìí. ẹnu máa ṣe kó oṣù ó yẹ ká máa kí ajá ká máa tukọ́ lẹ́bẹ̀ẹ́ wa. Sakesh asọ́manú ilé ọlọ́ngbọ́n ni wọn. kéésì tó ń fira wọn hàn mí a ti kọ́kọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè ra bàbá wa kí ni mùsùlùmí ẹ ṣe àbá àtọ́gbẹ́ àti ọmọ owó àtàrí àwọn olórí burúkú lẹ́lẹ̀ báyìí. àbọ̀ gbọ́dọ̀ kúrú júra o. àwọn kúkúrú kan ń bẹ kúkúrú tó dáa ní o. irú tèmi.

ọ̀rọ̀ tó da tí wọ́n sọ òun ni Ṣàkẹ́ṣì wá rí Ṣàkẹ́ṣì ní ẹ̀wọ̀n bí mo ti gé ẹwà bí wọ́n rọ̀ ti dà á gbogbo ẹni tí ó bá sórí rẹ ọ̀rọ̀ rẹ ni ó máa jáde lẹ́nu rẹ gbogbo ẹni tí ó bá sórí ikú ọ̀rọ̀ ọdún náà ni ó máa jáde lẹ́nu rẹ. àfi bí mo ti rí i pé Ayiwa Muslim World ṣe olú ọmọ ẹni chairman lónìí. àṣà ìbí yìí. èmi ò tiẹ̀ máa ń bá bá aṣáàbìhì. àdìpá wa lábà tí wà ní yìí ọlọ́ ẹ̀dá ni máa síyàn mú ọlọ́wọ́n ọba síyàn mú ọ̀dà ẹ̀dá ni síyàn mú gbogbo wọn màdàrú màdàrú màdàrú tí wọn dán ọmọ abádá rẹ ò já dán ọmọ olórí burúkú ni ẹ ìlà rẹ ò já dé ọmọ pé wéèrè aṣọ síwìn ni ẹ ní. ó bá padà yá gbogbo òṣìṣẹ́ padà ní kó lórí ikú ni o. lọ́dọ̀ sí i. àbí mo ti rí ẹ. Ah, ah. ọmọ akínsànyà yálà yà àwọn ọ̀tá rẹ̀. lọ́dọ̀ sí da waliyullah ibi tó da láti máa rí wọn gbogbo ìgbà. Jìlání àti ìfọ̀ aláìyá ya maula rọ̀tùbà àní ìyá. Àti ìfọ̀ aláìyá ya maula rọ̀tùbà àní ìyá. Ẹ tó ń tẹ̀lé látàyè mọ̀yì ọdún ẹni ògùn ọgbọ́n ti wí náà ó ti sẹ́rẹ̀ ọba lọ́sọ̀dọ̀ dáná wà ló wà. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣẹ́jú méjì. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣẹ́jú méjì. Ayọ̀dàdé sọba lẹsẹni efile wa bẹ alibarika salati ni alibarika salati ni fa. ayédáde sewu sallallahu alayhi wa sallam ẹni tó bá mọ rírì ọlọ́run ọba ó ní ìdólórí ẹsẹ̀ tó bá mi gbé tó. ọlọ́run ọba ti gbogbo wa tó bá mi gbé tóbi. Allahu Akbar. ọba tó tó di àárọ̀ ọ̀tàwà ìgbé tó jókòó sọ̀kan yìí. Ìwé tó bá sọ pé gbígbàdúrà ò gbà lọ síwájú bàbá tó jókòó sọ̀kan yẹn kó ṣépè fún ẹ. Ẹ máa wò ó pé kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. Gbígbàdúrà wọn gbà lára mi. Lawa Akbar. ìgbà tí ó sọ fún mi pé mo ní mọ bí màá ápù ní èmi yìí ó sọ fún Sàkẹ́sì pé àárọ̀ ọ̀la ní kọ́bí nine o'clock ni màá wọ bí wọ́n ti fẹ́ ṣe ìdẹ́gbẹ̀dẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù mo wá sọ fún ọ pé mo ò lè ráyè wà àáfàá mi wọ́n ti ń pe bí èmi látàárọ̀ ìpè fc manishiama bàbá yìí bàbá tí ó tọ́ àwọn ni ọ̀n rí mi bá sọ̀rọ̀ mo á sọ fún bí èyí pé bàbá wá sí yìí mo tún lọ bí mo láàárọ̀ nìyí mo wà ó kọ ìyàwó kọ jí ó pé because of the mẹ́tàlá mi rèé má fi ojú mi méjèèjì mọ bàbá tó jókòó yìí. lọ́wọ́ tó bá rò. nǹkan tó ń wé mi débí nìyẹn o. bọ́s ẹgbẹ́ sọ̀rọ̀ ọkọ̀ fún yín orí máa wà yìí. ìkan méjì mo fẹ́ sọ. olówó kan wà èmi ò kéwù o but mo mọtí mo mu sìgá mo dẹ̀ mu gbó wọn ò fẹnu kọ láti jọ tí ìyá àti bàbá ti bí mi. lórí wákàtí márùn yìí either it's good or it's bad oníkálukú ló máa kẹsùn ẹ ó ta àfàsókè oyin gbogbo rí bẹ́ẹ̀yìn ò rí ẹ ọlọ́mọ bàbá ò rí ẹ. olórí ẹni owó kan bọ̀ kò rí ọmọ bíi ní àdúgbò tó wà ó máa kọ́ àwọn èèyàn máa fún wọn ló jẹ ẹ mọ àwọn ọmọ ẹ̀dá dámọ̀ ẹlòmíì ló ṣòfò owó ni ẹlòmíì nítorí ẹ̀ ló ṣe rọmọ bí ni ẹni ẹ jẹ́ good muslim ó máa ń kí wákàtí márùn-ún ẹ̀ kó ń fi òun ṣeré tó bá ti wá jí ó máa rí àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó pọ̀ lórí ẹ̀ kò ní rí ọmọ ẹ̀ àwọn ìyàwó tó bá fẹ́ wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n máa lọ́wọ́ ẹ̀ obìnrin kan náà wà ìyẹn náà kò rí ọmọ bí ó kàn kó òun lé ní ó bọ́ sínú gbó ó wá ń bẹ ọlọ́run kò sáṣọ láàrin mọ́ èmi ọ̀gẹ̀dẹ̀ tó máa fi aṣọ tó máa fi sùn níbẹ̀. ó wá wò ó pé ìwọ lọ́wọ́ ọba òun ti gbọ́ lọ́wọ́ ọba títí títí títí tí òun ò ní sáì aṣọ ló ti kó láàárọ̀ òun yìí ó kò bóun ṣe fẹ́ padà sí gbòòrò ó lè fi wà mẹ́kọ̀ọ́ ní ní six months tó ti di ọlọ́run olówó ìwà jí ní àárọ̀ nígbà tí ó kí àsùbàtọ̀ ó máa gbà ní ògbó lọ ó mọ́kò dání. ó wá ta òkú yẹn ó gbé ìkọjọ́ máa fi ti ẹsẹ̀ ó gbé síbẹ̀ ìpín kò bu òkú sọ. èyí tó fi bẹ ọlọ́run gòkè owó ìfẹ́ ọmọ mọ́ báwo lòun ṣe máa rí aṣọ wọ̀ láti lè fi padà sí inú ìgboro ó wá rí olówó yẹn tó fẹ́ gbogbo so tó bá ti fẹ́ gbòkùnso inú ẹ̀ máa ma dùn ó máa ma fò sókè olówó yẹn bá tún ti yọ òkú kó lọ́rọ́ ẹ̀ ó máa pa ojú ojú ẹ̀ máa lé olówó yẹn ṣe bí ẹ̀mẹ̀ta wà wí pé ẹ̀ka wò lè lé tó o fẹ́ gbòkùnso tó o ti ẹ̀mẹ̀ wá báwọn wí pé ah, kí ló dé tó o fi fẹ́ gbòkùnso olówó yẹn wà lọ́ba yẹn.